بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحابه وسلم تسليما كثيرا كثيرا ọpẹ́ ni fọ́lọ́hun ìyìn ni fọ́lọ́hun ọba olókè nílẹ̀ ọba tó mú wa bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan láyọ̀ àtàláfíà tá a fi gbàdé bí tá a gbàdé lẹ́nìí láyọ̀ àtàláfíà ọlọ́run ò ṣé o ọlọ́run ò ṣé o ò ṣé o. ní báyìí ẹ rí i pé ìpalẹ̀mọ́ ọdún lókùtò yẹ ká máa kíra wa torí pé tí àwẹ̀ bá ti ń kọjá mẹ́wàá tí mẹ́wàá yẹn náà ti ń di mẹ́tàlá mẹ́rìnlá mẹ́ẹ̀ẹ́dógún àti àti gòkè ẹ̀ nìyẹn à ń sọ̀kalẹ̀ bọ̀ nìyẹn kọ́lọ̀ ń dákun mọ́sà sí rọrùn ọlọ́ọ̀dá Muhammad lọ́dọ̀ ọlọ́run ọdún náà kọ́lọ̀ mọ́sà jà sí pẹ̀lú ònà ká sí pẹ̀lú àyàtà láàfíà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mètò wa orúkọ mi ni Alhaji Abdulkadir Yusuf Ọwọ́adúà Alhaji Abdulkadir Yusuf ọba Ọwọ́adúà yìí ni lórí ètò yìí ètò wa Ramadan Kareem ètò alábẹ́rẹ́ kàti gbogbo yín gbádùn tẹ́ nǹkan sára sí wa pé ètò yìí iléeṣẹ́ tìyín náà ò ní bàjẹ́ orísun náà ò ní dàrú ọlànà Muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah hmm, ká tó bẹ̀rẹ̀ ètò ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn olóore àwọn tó pẹ́ bù fún wa tí à ń pín fáwọn ènìyàn bàbá Dr Ahmed Salahuddin aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ Standard Group of Company ti Standard Insurance Consultant Limited tó wà lábẹ́ tó kalẹ̀ sí number three Victoria Rubieke Street ní Lẹ́kì ní phase one ah, bàbá ọlọmọdé ẹ̀ máa padà sí ibú ọlànà Muhammad lọ́dọ̀ ọlá padà sí ìgbà ọlọ́run níjọ́ tó sin láéláé la ilaha illallah la hawla wala quwwata illa billahi aliyil azim ẹ dúró tì wá púpọ̀ lórí ètò wa lọ́dọ̀ níbẹ̀ tí mo dúró tì wá náà nù ni ọlọ́run ní padà lẹ́yìn ẹ̀yìn náà ọlọ́mọsàn bá dúró tì yín gbogbo gbà ní gbogbo àsìkò ní gbogbo gbogbo ìrìn àjò yín pátápátá ẹ̀ ní sìrìn ọlá àwọn ẹni ọlọ́run la ilaha illallah gbogbo àwọn ọmọ yín pátápátá wọn gbogbo ibi máa ń dé wọn mọ̀ bá aláàánú pàdé. akímọ̀mọ́ wa stores tó wà ní nọ́mbà thirty one balógun street ní mọ́sálásí alájì alágége táwọn náà kó bàtà fún wa rẹpẹtẹ ọlọ́run dákun sábà dúró tì yín ọjà yín náà ọlọ́run ọjọ́ ọmọ ta ọlá àwọn ẹni ọlọ́run ẹ ní jẹ gbèsè ọ̀làlá haúlà ọ̀là kúwọ́tà ilẹ̀ abilrasim alájà wa kìláni asisat kìláni tí wọ́n jẹ́ aláṣẹ àtọ́ dalilé ìtajà perfect days fabrics tó kalẹ̀ sí nọ́mbà c ninety four ní wàládé market nílùú kẹjà akí àwọn náà púpọ̀ wọ́n kó àwọn aṣọ fún wa wọ́n kó àwọn gèlè fún wa àtàwọn fìlà ọ̀pọ̀ fẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gèlè wọn náà láti pín tán àti fìlà wọn náà ó ti tán ṣùgbọ́n àgbọ̀n mọ́mọ́ dúpẹ́ lọ́wọ́ wọn torí kó lóore ni wọ́n. ajé àwọn àdìsàtà gbolu ajé tí wọ́n wọ́n kalẹ̀ sí opposite retail market ní ọgbà náà làwọn wà tí wọ́n ti ń ta jọ tí wọ́n ti ń ta aṣọ ńláńlá tí wọ́n kọ́lọ̀ ń dákun iléeṣẹ́ tí wọ́n náà lọ́mọ jò jóná wọ́n ní gbogbo táwọn kó fún wa pátápátá ká máa fi ṣàdúrà fún àwọn alhaji wa food adúpẹ́ lọ́wọ́ àwọn náà pẹ̀lú àwọn àti iléeṣẹ́ Orísun ni wọ́n pa ọ̀pọ̀ Munchit wọ́n fún wa ní power oil pé ká máa fún gbogbo àwọn tí wọ́n bá ti gba ìbéèrè wa ọlọ́run mọ̀ balẹ̀ iṣẹ́ yìí náà jẹ́ ọ̀làǹda muhammed lọ́dọ̀ ọlọ́run ilé iṣẹ́ orísun náà ọlọ́run níjà burú ṣe wá ọ̀làlá ilaha illallah alájà náà làhájà wa ọ̀yá ṣèpẹ̀ adúpẹ́ pọ̀ lọ́wọ́ tiwọn náà pẹ̀lú àdúrà tí wọ́n ní a máa ṣe fún ọkọ um, fún bàbá ìyá tó bí àwọn alájà wa sami àti ọ̀yá wa kẹ́ wa fatima tọ́lá sàndé ọlọ́mọ́sà ṣe kó sí gbogbo wọn ọlọ́dà muhammed ilaha illallah wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim àwọn tó fàsìkò rán bàbá wa sọ́ọ̀bìlì kọ̀dárì létí nípa àwọn tí wọ́n láwọn máa àwọn lẹ́kṣọ̀ wọn tí wọ́n ní wọ́n darapọ̀ mọ́ wa á sì ń retí wọn kọ́lọ́run dákun mọ́sà jẹ́ kí gbogbo ẹ̀rọ rùn ọ̀làǹdà Muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah bàbá wa alálùkọ́ láti lu ìrọ̀rùn Sheikh Muhammad Awwal à ń retí ọwọ́ yín ọlọ́run ó ṣe rọrùn o ọ̀làǹdà Muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah akí mọ̀mọ́ alhaja wa Rizkiyatu Ibrahim pẹ̀lú ìrun pípẹ́ táwọn náà so nígbọ̀wọ́ rẹ̀ lórúkọ ọkọ wọn Ibrahim kọ́lọ́ mọ́sàbà kẹ́ wọn alájà wa rìsíkì àná ọlọmọsọ bá dúró tì í mọ padà lẹ́yìn yìí o wọn làwọn ẹni Ọlọ́run la hawla wala quwwata illa billahi al-ali al-azim tó bẹ́ẹ̀ ti mọ̀ pé a ti máa ń ṣe ètò wa ni pé a máa ń gbàlejò àwọn àfa ńláńlá àwọn àfa mi tí mo gbé wálé ní àwọn náà ní bàbá fadala sheikh alhaj abdul akindele bàbá ẹ bá ń sálámà sáwọn ará ilé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu lọ́mọ́sà járí yín pẹ́ aládé Muhammad lọ́dọ̀ ọ̀rọ̀ láàárọ̀ yìí mo fẹ́ kí a bá àwọn èèyàn wa sọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà ni wípé pàtàkì ju àwọn ìjọba wa torí tẹ bá wò ẹ rí wípé ní báyìí ìjọba ti fẹ́ bọ́ sọ́wọ́ àwọn ẹlòmíì níbòmíì ìjọba ó fẹ́ kọ̀ntínú agbára ọdún mẹ́rin míì níbòmíì <laughs> gbogbo kí ni wọ̀nyí wọ́n mọ̀ lójúṣe tó yẹ kí wọ́n ṣe fún wa o wọ́n ní nǹkan tó yẹ kí wọ́n ṣe fún wa o láwọn nǹkan tá à ń retí lọ́dọ̀ wọn kí lójúṣe tí ó wá yẹ kí ìjọba ó ṣe fáwọn aráàlú báyìí tá à ń retí lọ́dọ̀ wọn tí wọ́n fi dìjọba tá a mọ̀ ṣàdúrà fún tí wọ́n níjẹ̀jọba tá a mọ̀ ṣépèlé. alhamdulillahi rabbil alamin wa nusalli wa wulida fi yawmil isnin wa bu'isa fi yawmil isnin وعلى آله وصحابه وتابعين لهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀rọ̀ tí ẹni ká sọ ní àárọ̀ yìí Masha Allah ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì púpọ̀ ni Masha Allah nítorí pé bí a bá wo ìṣèjọba wa hmm. bí ó ti ń lọ àti bí ìlú Nàìjíríà ṣe ń lọ gbogbo wa ni à ń kígbe pé ìjọba ò ṣe tó ìjọba ò ṣe dáa nípa gbogbo àwọn nǹkan tí àwọn aráàlú èyí tí ó jẹ́ nǹkan tó já sí wípé nǹkan amúnúdùn tó yẹ kí àwọn èèyàn aráàlú máa jẹ̀fà látọ̀dọ̀ ìjọba kò bọ́ sáràlú gbàgbọ́ wa lórí ojú wo ni Islam ló fi wo ọ̀rọ̀ yìí àti wípé kí ni àwẹ̀ gangan kí ló ń pàpè mọ́ra rẹ̀ nítorí pé tí ọlọ́run ṣe ní ká máa gbàwẹ̀ náà ni pé kí àánú kó lè kárí lára wa ẹlòmíì ò mọ ààyìn tó ń pè lébi níjọ́ tó ti bí wọ́n bí sínú ọlá ni ó sì fi ọlá ó fi kàwé ó fi ọlá ó fi ṣèṣẹ̀mí ẹ̀ gbogbo ìṣẹ̀mí tó lò ó lò lórí ọlá ni so irú eléyìí bẹ́ẹ̀ bá wá ń sọ̀rọ̀ ebi àánójú ẹ̀ pé àná kí ń jẹ́ ebi hmm. nítorí pé kò mọ nítorí pè bẹ́ẹ̀ nítorí pè bẹ́ẹ̀ àmọ́ gbà tí ọlọ́run ní kí a máa fi ebi ká máa fi dánra wò èyí tá à ń ṣe nínú oṣù Ramadan látara bẹ́ẹ̀ ẹni tó bá gbàwẹ̀ láti ìdájí títí di ìgbà tóòrùn fi wọ̀ a máa mọ̀ pé tọ̀ ẹni tó ń pè lébi ìbẹ̀ hmm. látara bẹ́ẹ̀ ń kọ́ o òun náà máa mọ̀ pé ó yẹ kóun ṣàánú ẹni tí ò bá ní àbí ẹni tó bá fi gbá tọrọ lọ́dọ̀ ẹ̀ pé tọ̀ ẹ dákun ebi ń pa mí ní ẹ̀bùn mi ó yẹ kó bùn náà ẹ jẹ́ kí a bọ́ sí àkókò ọ̀rọ̀ gangan èyí tí ń jẹ́ ojúṣe ìjọba kí ni ojúṣe ìjọba lórí àwa tí a jẹ́ mẹ̀kúnnù ẹ jẹ́ ká wò ìṣèjọba nínú alukoran nítorí pé Allah ti fi ojú ìsìlámù wò ká fi nǹkan tí alukoran tó sọ nípa ipe kí ni ìjọba lè ṣe lórí àwọn tí wọ́n gbèlú àti gbogbo ìlú ó rọrùn tí èèyàn ó fi mọ̀ pé tọ́ ah, ìlú tí mo wà yìí ah, mò ń gbádùn gbogbo àná kọ́ la máa lówó rẹpẹtẹ gbogbo àná kọ́ la máa kó dúkìá rẹpẹtẹ jọ hmm. gbogbo àná kọ́ la máa ní mọ́tò àmọ́ bí èèyàn bá fẹ́ sùn kó sùn gbádùn hmm. bí èèyàn bá fẹ́ jáde kó jáde gbádùn kó sì hmm. wọlé gbádùn eléyìí gangan ni in tó jẹ́ àkókò fún mẹ̀kúnnù tá à fẹ́ lọ́dọ̀ ìjọba wa ẹ jẹ́ ká wò nínú Suratu Quraish ààyè tí ọlọ́run bá ń sọ ń bẹ̀ yí pé bismillahir rahmanir rahim li ila fi quraish ila fi ila tashita wa sayf falyabudu rabb hadha albayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf sadaqallahu alazim naam ẹ jẹ́ kí a wò nínú ìṣèjọba islam èyí tí ọlọ́run bá fún ara rẹ̀ gbé kalẹ̀ nílùú kùrẹ́sí èyí tí ń ṣe mọ́kà bí a bá wò ó nígbà tí ọlọ́run fẹ́ dárúkọ nínú alukoran ó ní ilà fi kùrẹ́sì èyí tí ọlọ́run kọ́kọ́ ṣe lórí àwọn kùrẹ́sí ni pé ọlọ́run ṣe unity láàrin wọn ipe ìbáṣe papọ̀ wọ́n ní unity wọ́n ní friendship ń bẹ láàrin wọn àwọn tribe tó wà nílùú mọ́kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí islam tó dé ní asiru jahiliya hmm. that is period of period of ignorance hmm. kí islam tó wọlé wọ́n máa ń bára wọn jà ni hmm. eléyìí apá ọ̀tún ò fẹ́ràn apá òsì apá òsì ò fẹ́ràn apá ọ̀tún gbogbo ń bára wọn jà ni àmọ́ gbà sí islam dé àtàhálùfù wọlé al-ulfa èyí tá a mọ̀ sí ìbáṣe kájọ bára wa ṣe òun ni islam kọ́kọ́ gbé talẹ̀ wípé tọ̀ àwọn ará ìlú kùrẹ́ṣí wọ́n fẹ́ràn òwò púpọ̀ wọ́n á sì máa lọ láti ibùsọ̀ kan lọ sí ibùsọ̀ kejì láti ìlú kan lọ sí ìlú kejì láti máa lọ ṣe kí ni o kátàkárà hmm. ìpètọ̀ báwo la ṣe fẹ́ jẹ báwo la ṣe fẹ́ mu ọlọ́ba ní táwa ọlọ́run kọ́kọ́ ṣe fún wọn ni pé a ṣe ìdáàbòbò fún wọn a ṣe ìrẹ́pọ̀ fún wọn tó ṣe ń sìn ìlà fi im ìlà ṣètà ìwọ̀sẹ̀ nígbà tí wọ́n bá ń rìn nígbà tí òun bá mú àwa là ń ṣe kí ni o là ń dáàbòbò wọn nígbà tí òtútù bá pọ̀ àwọn àlàndà òbòbò wọn bí a bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹnìkan máa sọ pé ah èbí àwọn nàìjíríà náà ṣáà ń rí oòrùn a sì ń rí òtútù ẹ rí wípé títa wọn ilẹ̀ mọ́kà kò rí báwọn ni ẹsẹ̀ sì ni gbogbo nǹkan tiwọn tí wọ́n máa ń lékún ni ẹ rí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi ọdún méjì sẹ́yìn nígbà tí wọ́n fẹ́ lọ ju jámúrà jámúrà tó là ń kọ́ bàtọ́ kọ́ fẹ́ lọ jù nílùú mọ́kà ẹ wo ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn jẹ́ pé wọ́n ṣubú síbẹ̀ nípa ooru ooru ọdún ní pọ̀ òun ló fa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ jẹ́ pé àwọn àlèwòjẹ́ àjà wọn tó lọ fẹ́ lọ jòkó wọn kú rẹpẹtẹ. two thousand fifteen. aha two thousand fifteen ẹ ṣeun gan olóòtú náà látara báyìí a fi mọ̀ wípé ooru pọ̀ nílùú mọ́kà ọlọ́run wá ní òun ṣe protection fún wọn wípé òun protect wọn nígbà tó rú bá pọ̀ oru ni kì í ní ni hmm. nígbà tí bá mú oru ni kì í ṣe o ní lára hmm. àwa la ṣe na. sọ bẹ́ẹ̀ lọ ọlọ́run bá ní ẹ wá sin ọlọ́run ọba yìí ẹ wípé ọlọ́run bá ti tì kan síwájú tó wá sọ wọn wípé wá sin ọlọ́run hmm. tó ọlọ́run tó wá ń ba bọ̀ yìí pé alẹ́dì ọba tó já sí wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti ṣe bí ni hmm. ní tó ti ṣe pé alẹ́dì àti amahun min ju'in wa amanahum min khawfi ọba tó já sí wípé kí ni o òun náà ló ń fún yín lóúnjẹ nígbà tẹ́bí ń pa yín. Masha Allah. wa amanahum min khawfi ó wá fi yín láyà balẹ̀ nígbà tí ìpayà bá dé ìgbà náà nígbà bẹ̀rù ọlọ́ba náà ní fi yín láyà balẹ̀ ẹ ká wá wò ó

tí haúsá ò fẹ́ rí yíbò yíbò ò fẹ́ rí haúsá yorùbá ò fẹ́ rí haúsá báwo ni eh, ìṣèjọba ni báwo ló ṣe fẹ́. báwo ló ṣe fẹ́ bàbá ọlọ́run mọ́sàjáre yín pé báwo ló ṣe fẹ́ rọrùn. ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run lálá ilá ilọ́lá ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí o ẹ gbọ́ bí táwọn afá wa ti mú ọ̀rọ̀ náà ọ̀rọ̀ nàìjíríà ìlú tá a wà yìí ẹnìkan ní àṣì ayé wa ìlú la sì wọ̀ eh, àṣìlú náà wọ torí pé nínú àyẹ̀mọ́ wa ni ìlú tọ́lọ́run bá dá wa sí kò sọ́pọ́n tá a fẹ́ dá sí bí ọlọ́run tó dá wa sínú ni a máa gbàdúrà fúnlu náà ni kọ́lọ́wọ́n bá a tó ṣe. báwọn báwọn olórí wo ti wá lò tí wọ́n fi rọ́nà lọ tí wọ́n fi rí àtúnṣe ṣe tí gbogbo yóò fi dá náà làwọn afá wa fẹ́ yanjú náà ni wọ́n yanjú fún wa láàárọ̀ yìí ṣùgbọ́n àlọ́ sókè lọ́hùn nísìn bàtà máa fi padà dé ustaz Sheikh Abdul Fatai wọ́n sì wà wa ṣùgbọ́n lẹ́yìn náà náà wọn àti lọ wọn á sì sún wa ẹ jẹ́ ká dókè lọ́hùn náà ẹ sọ ẹ kú kalẹ̀.